alhamdulillah adá ọpẹ́ fún ọlọ́run ẹmọ dúpẹ́ ẹbá ti ní adúpẹ́ já máa dúpẹ́ adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tó ṣe wá ní mùsùlùmí tó dẹ̀ jẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó pàtàkì sí wa. A ah, orí pọ̀ nínú Ramadan ọlọ́run mọ́jà wọn orí rẹ̀ ọlọ́mọ́jọ́ fò wá rú ọlọ́mọ́jọ́ fò wá rú nínú olùkórè nínú oṣù yìí ọlọ́njẹ́mi àti yíò wà ń bẹ̀ a'udhu الشيطان الرجيم بسم الله àtúndà ọ̀pẹ́ fọ́lọ́wọ̀n ọba lẹ́ẹ̀kan sí ọlọ́wọ̀n ọba kọjọ pẹ́ wa ọlọ́wọ̀n kọjọ ẹ̀yìn wa abẹ́kú fọ̀rọ̀ rẹ̀ yé wa kó jẹ́ ó ṣe wá láǹfààní ní àná a ti sọ̀rọ̀ nípa àwọn méjì tó ṣe rí pé ìpìlẹ̀ oríire ni wọ́n àwọn ni foundation foundation oríire ẹnìkan ò ní ṣoríire tó bá ní tó tẹ̀lé tí wọ́n ń tó yàtọ̀ sí tí wọ́n ń lọ́wọ́ tẹ̀lé gbogbo oríire pátápátá ń bẹ níbi títẹ̀lé ohun tọ́lọ̀ ń fi ran wọn ohun tí wọ́n kú lé lórí ìláfíìrí wípé gbogbo ànábì ọlọ́run ọba tó wà lẹ́yìn ọ̀nà wọn náà lọ́lọ́ nìkan máa tẹ̀lé kódà tó fi dórí ànábì wọn Muhammad ọlọ́ni thumma awhayna ilayka an ittabi' millata Ibrahim hanifa mo rò pa àjọ mi yé torí òun ni ó ní hanifiyya ẹni tí ó ṣe oríire ọjọ́dọ̀ tẹ̀lé lànà mi àfi lànà mi lẹ́yìn tọ́lọ̀ wá sọ fún wa tán wípé òun lòun rà náàbí wa salatu wassalam òun lòun rà anábí wa Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ní ìjà náàbí ọlọ́run àwa jẹ́ kó wà lára kó nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn tààtún fún náà wà lẹ́yìn àwọn ẹ̀yẹn fúnmakọ̀ fáyiná ala atharihim bi rusulina ọlọ́ni lẹ́yìn náà kọfáyiná kí ní jẹ́ kọfà alkọfà kí ní jẹ́ bẹ̀ ní kẹsẹ̀ tí mo ń sọ ọ̀nà tá a bá ní ìsìnmọ̀ ń sọ ìpàkọ́ òṣèwọ̀n afá ìpàkọ́ ní jẹ́ sára mi ṣùgbọ́n tó kọfà àná ni tá a fi bọ́ kọfà ìpàkọ́ ó ní gàgà tí mo fi ń sọ tí mo fi kí ni ìtumọ̀ kọfáínà kọfáínà ẹ máa wọ ọ̀rọ̀ yorùbá kan wọ́n á ní máa jó lọ ọ̀wọ̀ ẹ̀yìn máa jó ọmọ òwúwọ̀ rẹ súnmọ́ wájú mọ̀ tẹ̀lé oníjẹba síbẹ̀ ní àbẹ̀kọ̀ kọfáínà. aláàtàríhìm a fi tẹ̀lé àtìbáná kọfáyíná sẹ́kún ti ní tàbí tó bá ṣe pé kọfá áfàárọ̀ hùn ní ẹ̀ àwọn yẹn ni a tẹ̀lé ṣùgbọ́n lọ́n fẹ́ jẹ́ ya wípé òun lòun fi àwọn míì tẹ̀lé orí pa wọn yìí mi ti yé ẹ jáde dáadáa o fún mà lẹ́yìn náà táwọn lọ tán táwọn ọmọ wọn àtọmọ tí wọ́n bí lọ tán àtìbá náà àwa gbé àwọn míì dìde aláàfààrìhìn tó ṣe wípé orí pa àwọn òun náà làwọn náà gbẹ̀ṣẹ̀ bìnú sọ́ọ̀lì yìí náà pẹ̀lú àwọn aránṣẹ́ wa gbogbo àwọn aránṣẹ́ tó lọ ń gbé dìde lẹ́yìn wọn níjọba ìbáwọn àwọn àmìnà àwọn onítẹ̀fṣírí sọ wípé súnmọ̀kọ́ fáyíná àlá àṣàrìhìm wọ́n ni àṣàrì Nuhi wa Ibrahim ọlọ́run kan ló ń hún fún wọn ní ẹ̀sùnmọ̀pá lè lóbẹ̀ bọ́ ọba sì ni àṣàrìhìm wà dọ́nlẹ̀ ìyá ipasẹ̀ ẹ̀hún a fi àwọn ìránṣẹ́ wa tẹ̀lé tó jẹ́ wípé irúṣẹ́ tí wọ́n jẹ́ irú pèpè tí wọ́n ń pè irú ìgbésí ayé tí wọ́n gbé làwọn náà gbé irú pèpè tí wọ́n pè làwọn náà pè kí ni àṣàrù náà ó ní àdáwàtú ila tawhid àṣàrù tí inú òfin láyé bẹ́ẹ̀ ni àyẹ́bẹ̀ẹ́kọ́ kápẹ̀pẹ̀ síbi ìmọ̀ ọlọ́run lọ́kàn tó yẹ kó torí pé àwọn ènìyàn rẹ̀ amúkànmákan ni wọ́n wọ́n ń bá ọlọ́run ọba wọ́n fi àwọn nǹkan bọ́ ọlọ́run ọba wẹ́gbẹ́ lọ́lọ́run fi wá ránú ẹ̀hù sí wọn ẹjọ́ mi yé dáadáa o àṣàrò tí inú fi

kẹjáwọn èèyàn ọmọ yìí pé kò sí alágbára mi lẹ́yìn ọ̀lọ́ ẹnìkan kan ò sí lẹ́tọ̀ sí tá a bá ní ẹnìkan ò lẹ́tọ̀ sí ìjọsìn sọ ní kí a kì í kírun irun nìkan kọ́ ní ìbáàdà sáà a kì í kírun fún nǹkan lẹ́yìn a kì í pẹran fún nǹkan a kì í nǹkan bá a a kì í pè nǹkan míì bá a bá ń ṣe àdúrà àfọlọ́ Ànábì wa Nuh alayhi salatu wa àfáàrù rẹ̀ oníkápẹ̀pẹ̀ lọ sí wíkẹ́ndì ká tún wá ṣe sùúrù pẹ̀lú àwọn tá à ń pè àwọn tí à ń pè wọn a máa tán ní sùúrù wọn a máa gbẹ́rù gbarí mára ní lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ lè ṣe àfaradà kódà lábẹ́ kò ń díṣẹ́ ọlọ́run ọlọ́run tó fàdánwò kàn ọ́ ó àdánwò anábì wa náà ọ̀rọ̀ àdánwò àbí ọ̀rọ̀ àdánwò ẹ̀ dáhùn lórí àdánwò tó ní agbára àdánwò tó ní agbára ṣùgbọ́n ṣe sùúrù nine hundred and fifty years ó fi jẹ́ sí ọlọ́ nine hundred and fifty years ó fi jẹ́ ìṣẹ́ ọlọ́ ọwọ́ ajẹ́ṣẹ́ yẹn títí títí títí títí kọ̀ jáwọ́ àwọn ìtàn àtàwọn onítàfsírù kọkàlẹ̀ wípé àwọn ẹlòmíì àwọn kẹfẹ́ ní burú tí ànábì wa nú tí bá ń ṣe dáwà àwọn tí wọ́n ti dàjọ́ wà máa wọn mọ̀ lọ́wọ́ tẹ́bá wa máa wọn mọ̀ lọ́wọ́ àwọn ti dàjọ́ àwọn òyìn pé sórí wọkùnrin tí ń sọ̀rọ̀ sórí mi ṣe ń wí láti bàtà dìbà ń kékeré tàbí dàgbà tó báyìí ni ọ àgbà fún ní gbọ́dọ̀ lọ́tàn kọ́ gbà fún ẹwọ nǹkan wọ́n tó fi ń ra àwọn ọmọ wọn wọ́n tó ń kọ́ wọn kí wọ́n gbọ́dọ̀ gbà fún tó bá ń jẹ́ iṣẹ́ ọlọ́run ọba tó bá dúró déédéé torí iṣẹ́ ọlọ́run tó ń jẹ àwọn kan ó yè tiẹ̀ kò ní ní sábàbí mi ju pé wọ́n yè tiẹ̀ náà lọ torí n tó ń ṣeun náà ní bí wọ́n ní ṣẹ̀tọ́nù ó lè mọ́ṣẹ̀ wọn lábúrò bó bá fẹ́ ṣe dáadáa sí wọn gan ṣẹ̀tọ́nù ó jẹ́ kan rí sábúrò àsáàrù lọ́lọ́wọ́ bá pé àwọn erípa àwọn erípa yẹn agbọ́dọ̀ lọ mọ́ káwa náà wá tẹ̀lé nínú orípa náà òun ni ká pèpè síbi ìmọ̀ ọlọ́run tó yẹ kọ́ ọ̀rọ̀ nínú ọrípa náà oníká ṣe sùúrù lórí pàfẹ́ jẹsẹ̀ ọ̀lọ́ ká ṣe àfaradà ká ní àtẹ̀mọ́ra ká mọ́jọ ṣe wá rí nínú orípa tó tún wá fílẹ̀ ẹgbọ́n tí mo fẹ́ sọ o mẹ́tẹ̀ẹ̀ta náà ní yọ lára Ibrahim o ní wípé má torí ipò ọfẹ́ ṣe àánú àwọn ènìyàn kó bára rẹ̀ Yorùbá gan o yorùbá ní màjà màsá làá ma kíkanjú ẹni tí ọba ma màjà màsá ni ma bógun lọ tó bá ń pè àwọn ènìyàn títí títí títí títí tí a bá hun rí máa boró wọn má darapọ̀ mọ́ wọn má darapọ̀ mọ́ wọn tó bá gé ìdí àjẹra fún wọn tányányán ìrùpa gbọ́ lẹ́yìn sùúrù àti àfaradà ara àlànà nóòhù ó ní pé èèyàn máa yẹra fáwọn aláburú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nóòhù pépè iná àrùsá iná nóòhà ìlà qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum عليم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله

nígbà tó wá jíṣẹ́ bẹ́ẹ̀ àwọn ènìyàn rẹ̀ sí wọ́n gbà bí wọ́n gbà wọ́n gbà wọ́n gbà ó wá jíṣẹ́ yẹn bẹ́ẹ̀ falabi fàfihìn wàlàkọ́dá sáínà núhánì láàkọ̀ òmìnir فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ó wá lò 950 years wá sátẹ̀mọ́ra yẹn pọ̀ àbí ọ̀pọ̀ afárádá yẹn pọ̀ àbí ọ̀pọ̀ àwọn náà ṣàfárádá ṣe dáwọ̀ kankan ta a mójútó gbogbo ẹni ọba fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ẹ má gbàgbé ní sọrí ẹ̀ náà nípa náà torí ọlọ́run ní àwọn àṣàrù wa a ní káwọn aránṣẹ́ wa tẹ̀lé ẹni tó bá ti fẹ́ gẹ́rù sí àwọn aránṣẹ́ ọlọ́run àbíkò náà tẹ̀lé àwọn yẹn ìdí tí mo fi ń sọnù nàmbà wà ní àdáwà tó ilẹ̀ asọ́bùrù alẹ́ àdàfi ẹ má gbàgbé àlẹ́sọ́lù sàlásà àti bàbá wa sọ kó o ní mà kó o pèpè sí sẹ̀pá àwọn ti já nẹ́bí ọlọ́ wọn ti dé wọ́n pèpè sí wọ́n wá tó lè ṣe sùúrù lórí alẹ́ àdàfi sáà àjọ mi yẹ náà àjáwá tó ilà tàwíìdì sẹ́ẹ̀dù àbí àmú yẹn nípa ara afárò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì oníkàṣe àfaradà tọ́láyé mi ti yé ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ní kí bàbá wá ṣe àfaradà náà títí títí tí wọ́n ọ̀bá gbọ́ kayara fún ṣùgbọ́n nígbà a bá ń pè wọ́n yìí ìpèpè ní òṣìlóbù a tún gbọ́dọ̀ mú òṣìlóbù wọn òṣìlóbù ni methodology a gbọ́dọ̀ adopt methodology wọn tá a bá fẹ́ pè ẹ̀dá àgbọ̀n ẹgbọ́n mi yé dáadáa yóò jẹ́ nǹkan mẹ́rin tí mo sọ ń pa nù mẹ́rin ní báwọn mẹ́rin ní sì padà sọ fún wa pa Ibrahim lẹ́sìn kí ni methodology náà ó náà ni wípé ẹ jẹ́ ó yé àwọn ènìyàn wípé tí èèyàn bá ṣe ẹ̀sìn ẹ̀sìn jẹ́ kí ayé èèyàn bàjẹ́ orí ẹni yóò wá dàbí ẹni pé ojú ẹni tó bá ti fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ayé rẹ̀ ò ní dá ṣùgbọ́n àwa lè sọ̀tọ̀ nù ẹdí oyé wọn wíké bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ sí fi ní táǹpẹ̀ ní tẹ̀rùgíb kásàwọn èèyàn lójú kòkòrò wà tẹ̀rùgíb kátó dẹ́rù bà wọn nínú àfáàrù wọn oníkékájú oyé wọn wípé ayé tẹ̀ ń wáyàn náà bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn ọlọ́run ẹ̀rì àǹfààní tó wá yàtọ̀ sí àìsí ẹ̀sìn ó ní pé o lè rí ayé bọ̀ wá ṣẹ̀sìn ṣùgbọ́n ò ní lọ́wọ́ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ ọba àtẹn tó nífẹ̀ẹ́ àtẹn tí ò nífẹ̀ẹ́ ní máa fún láyé ṣùgbọ́n ọlọ́wọ́ ọba kì í fún ẹnìkan ní ẹ̀sìn àfẹn tó bá fẹ́ràn ní ìrùpá ajọ́ mi ẹtún gbọ́dọ̀ adá o ayé yìí ọlọ́wọ́ máa ń fún ẹni tó nífẹ̀ẹ́ àtẹn tí kò nífẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́wọ́ kì fún ẹnìkan kàfẹ́ nífẹ̀ẹ́ hadith ló sì lálàáfíà a ti kà nínú ìgbà ń ṣe Adabul Mufrad níbi tí mo wá fẹ́ lọ lélẹ̀ yìí kí nínú ẹ̀wọ́ ń sọ lẹ́yìn tó sọ fún wa wípé àní wa ati'un ọ̀yà màmá nǹka yóò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ọlọ́run fọ́ mọ̀ ṣàforíjì fún. wọ́n yóò fi yín lẹ̀ láyé kẹ́ gbáyé fúngbà díẹ̀ torí kí gbogbo ìgbà tá a bá lò láyé ìgbà díẹ̀ ni. Inna ala Allahi idha jaa máa ká lọ bá ń lọ sí ibi àkọlé tó sákú sí irú rọ̀bà kún ẹ máa gbọ́ òun sọ fún ìpé tọrọ àforíjì lọ́dọ̀ lọ iná àwọn kíánà gọfàárọ̀ ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì àforíjì rẹ̀ tóbi ju ẹ̀ṣẹ̀ tẹ́dà lọ bó sì wẹ̀rẹ̀ ni ó tóbi tó tó bá wá ṣàforíjì tán kí ní má tẹ̀lé yóò ní kí sánmà máa rọ̀ jù fún sójú èèyàn mọ̀rọ̀ láti dáhùn ẹ̀ dáhùn ìkẹ́ ọlọ́wọ́ máa sọ̀kalẹ̀ láti sánmà ní jẹ́bẹ̀ tí ó wà máa wú irúgbìn jáde ma ní ọ̀rọ̀ tẹ́ bá ma ti ṣàforíjì ọya wà ní orílẹ̀-èdè ẹ̀rí gaba tọ́lọ̀ bá forí jìyìn tán yomididi yóò kún yín lọ́wọ́ bí àmúwálé pẹ̀lú dúkìá pẹ̀lú owó wà bá ní yóò fún yín lọ́mọ wọ́n yẹ jẹ́ aláàkùn àjánu àti ẹ̀ẹ̀mọ́ kátọ́ fàántí sọ nígbà tí inú òun làwọn kèfèrí fi ń lé àwọn èèyàn padà lẹ́yìn ànọ́mẹ́nà láka wá tábà ákàlẹ̀ àrùdà lóòn á tí ó yẹ kí àwọn tí ń yẹ pẹ́rẹ́ jù láyé ẹ̀yẹ wọn wà máa nàrọ́ka ilá bá ṣàrọ́mì ìfìlànà wà máa nàrọ́ka ìtàbá ákà ilálẹ̀dínà hùn àrọ́ nílùúná tí àwọn kẹmí àṣẹ máa sọ fáwọn èèyàn náà ọmọ ìgbà rẹ̀ mẹ́sìn onílẹ̀ ìṣiṣẹ́ bí onílẹ̀ ìṣiṣẹ́ bí ayẹ̀rẹ̀ ọkàn ta ẹni máa ń pa ẹnìkan ó rí ẹnìkan tí ó mọ̀ tẹ́lẹ̀ ẹ ìwọ́dà tó ti bójú èèyàn mọ̀ ẹ̀ ń fi ebi ṣeré ebi ọpa ebi ọpa hmm, Allahu Akbar adúpẹ́ ibi ọ̀pá àwọn tí a sọ bẹ́ẹ̀ fún jọ ọlọ́mọ fi fi pa wá fi pa wọ́n náà ibi tá ń lọ lélé ẹjá jó àwọn ènìyàn wípé ẹ̀sùn oníkéèyàn máa láyé o báwọn èèyàn bá ti ń ṣe ẹ̀sìn náà ń pè sọ fún wọn wípé ṣiṣẹ́ ṣe dáwà ah, gbọ́ mi òun gan ní sí ọwọ́ lọ́wọ́ bí ọba ṣe bẹ́ẹ̀ yóò sì wá dán ọkọ̀ ojú omi kan kọ̀mọ́ sí ọwọ́ ní lọ́nkà nǹkan mẹ́rin mo ti sọ ń parẹ́ wọn tọ́jà àṣàrù rẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà lọ bá ń sọ mẹ́rẹ̀ àkọ́kọ́ ìpèpè sí mọ́ lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo lẹ́yìn tá a bá ti ní mọ̀ ń pẹ́ ẹ̀kejì ká ṣe sùúrù àjọjọ ohun tójú èèyàn bá fẹ́ kàn ń bẹ̀ ẹ̀kẹta yẹra fún wọn má ní pé á kọ wá sojú kòkòrò ìdáyà wọn ju ìdáyà tiẹ̀ gangan lọ wọ́n sacrifice ìdáyà rẹ̀ fẹ́ níbọ̀jú bọ́ ọba ti wí wí wí tí wọ́n gbọ́ yẹra anábì Nuhu náà padà lament ilé ọlọ́run mo ti pè wọ́n títí títí فلم يزدهم دعائي إلا وإن كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم كنا نوه قد واسو ترى كيلو قد واسو ربي إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا ومكروا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا شواء يقول ولا ولا فقد أضلوا كثيرا tí ó ti sọ àìmọye èèyàn nù pẹ̀lú ẹ̀tàn pé bí wọ́n bá ti tẹ̀lé mi wọn ò ní láyé wọ́n látàsí di ẹ̀dọ́ ni ẹ̀hàn وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ṣe mọ̀ pé kò dúó ń dọ́pọ̀ wọn takútì àwọn ilé ò ní gbọ́ ìrọ̀lọ́ pààrùn torí pé ṣe rẹ̀ yóò lè tribe tí wọ́n bá ń bẹ láyé torí mi gan wọ́n ti dúó ń dọ́pọ̀ àwọn fẹ́ pè mí náà torí ináka yín tàzàrùhún yóò dé lọ àyíbáadà kí ọba fi wọ́n lẹ̀ wọ́n sọ àwọn ẹbíṣẹ́ rẹ̀ tọ́tọ́ wà láàyà lè dùn bẹ́ẹ̀ bá tó ń bí ma irú wọn náà wó tó ma bí fàájìrù kàfàárù wọn àwọn kàfàárù tọ́kàn wó lè sọ́lọ̀ àwọn fòjárù tí ìwà wọn ní bá tọ́lọ̀ nínú pé ẹgbọ́n nǹkan mẹ́rin ẹ wá máa wo Ibrahim kí ló náà pèpè sí ẹ dáhùn kí ló pèpè sí ìmọ̀lọ́run lọ́kàn ìníwà jáàtù wàjìhíyà lílàdí pátọ́rọ̀ samáwátì wàláàbọ̀ hànífàwà máa bàbá rẹ̀ tó wá sọ fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ní mọ́sí fún láàrùn jùmọ̀ náà ilẹ̀ olóko wà jùrú ní wàlíyà pàmítì mọ́ bá jẹ́ lọ wọ yìí mọ́mọ́ kí ni Ibrahim sọ́njọ́ ó lásà astaghfiru ẹ̀ dáhùn sùúrù dé àbí òde ó náà ṣe sùúrù ó ṣe sùúrù ó ṣe sùúrù ó ṣe sùúrù ó ṣe sùúrù títí títí tó fi náà fi rí wípé kò ṣeé ṣe àyàfi kó ń padà tàbí kó ń bá burú wọn lọ lọ́nà fi ní wà á tàzílù ń yẹra fún yìí wà máa tàdẹ̀ ọ́nà mi èyí sì yára fún ojú tẹ́ pè lẹ́yìn ọ̀nà wà á dé ẹ̀kọ́rọ̀ bí àṣà sọ́nà yára àbí ọ̀yára ẹ̀ ó di mélòó bá ń tiẹ̀ ó kù kan kí nìkan tó kù òsìlóòrò ṣíṣe èèyàn lójú kòkòrò ẹ gbọ́ ọ̀rọ̀ gbogbo ohun tí a ń sìn lẹ́yìn ọlọ́run gbogbo wọn ọ̀tá ni wọ́n jẹ́ fún mi illa rabbil alamin alladhi khalaqani fahuwa yahdi ọba tó dá mi oní òfin mímọ̀nà walladhi huwa yut'imuni nígbà ilẹ̀ fún mi lóúnjẹ oní ó ní ń fún mi ló ń jẹ ní ń fún mi lómi mú ẹlẹ́ẹ̀ṣetọ́lọ́run ẹ̀ ń lè ayé ká èmi ò ṣe ń tẹ́ ń ṣe èmi náà sì ń rún jẹjẹ wàyí dá marí dótò bára mi ọ̀bá yà ó ní wọ̀ mí sàn ẹ̀yìn náà ó rí ìwòsàn níbi tí ń ṣe yẹ bá fún tẹ̀rù gíbùnú sáà tẹ̀lé mi sáà bọ́ ọba mọ̀ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́wọ́ ọba lọ fẹ́ jẹ́ àwọn àsáàrù tó tẹ̀lé nù súnmà kọ fáyínà aláàsáàrì him bèrò sólè náà wákọ̀ fáyínà ọlọ́ni bákan náà fẹ́ jẹ́ àmọ́ lẹ́sẹẹsẹ ni mo kàkúlẹ̀ ti ṣáàlù wàkọ́ fáyínà bí i sábìnì maryama ọlọ́run wá fẹ́ pọ́n ọmọ maryama lé ọlọ́run wá dákọ̀ tiẹ̀ náà kọ dákọ̀ àwọn ànábì tí ń sọ tó ti sáwájú rúṣùlù ló sì pè wọ́n wá dákọ̀ Ìsá ọmọ maryama náà tẹ̀lé wọn ojú orí pa wọn ló tẹ̀lé torí mọ́ ọlọ́run lọ́kàn ló sí ó náà ṣe sùúrù débi kí wọ́n láwọn pa á ṣùgbọ́n ó débi ikú ó yẹra fún àbí ó yẹra fún ó ti jọra wọn àbí ó jọra wọn ṣe ẹ̀rí pé ńgbà tọ́lọ́ wọn bá ń sọ̀rọ̀ wípé òun fi àwọn inú àwọn àrọ́mọdé ọmọ wọn ìránṣẹ́ ń bẹ́ẹ̀ ó là fún wọn ń tíra àpèjúwe fúnfún wọn ń tíra ní pé wà á táyé náà ẹ̀ sọ ọmọ Mariama tíra àti ẹ̀ ní ìjírí tọ́lọ̀ fún ẹ̀ǹjílù ní tíra tọ́lọ̀wọ́n bá fún ń jẹ́ òun làwọn kan ni wọ́n fẹ́ so máa ti ń jẹ́ bíbélì láyé tọ́jọ́ bí mo ti sọ ṣùgbọ́n tí wọ́n ń pè ní bíbélì wọ́n á kọ́ láyà níbi wa ìsà látàrí bẹ́ẹ̀ nínú àwọn disciple ẹ̀ àwọn tí wọ́n kọ́ tí wọ́n rò pé àwọn gbọ́ lẹ́nu rẹ̀ wà lẹ́yìn ikú ẹ̀ náà ni ẹ̀kọ́ ìtẹ̀kù sẹ́kọ́ láwọn disciple tí wọ́n tẹ̀lé ara wọn náà ni àwọn hawari yóò náà tọ́lọ sọ àwọn disciple yẹn wọ́n kọ́ tí wọ́n tí wọ́n fi ìbára tí wọ́n gbé kalẹ̀ kìí ṣe bára náà bí isáwò ní ìrùgbà ẹgbọ́n kìí sì ṣe bí a ṣe ń ha kùránì ló náà ṣe kà fún ọ tí wọ́n ń gbé ti kùránì ànábì ọkà ni yóò tún ní ẹ̀kọ́ ó lè ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ara rẹ̀ ara rẹ̀ lẹ́lẹ́ kò síyàn lẹ́yìn rẹ̀ kéṣe kú ẹ̀ kú o ókè ara o lẹ́yìn àwọn rò kú lẹ́yìn táwọn rò pé ó ti kú ṣùgbọ́n kò kù lẹ́yìn ìgbà tí ò sí Ìsá ma mọ́ bá ti ke lọ sọ́dọ̀ rẹ̀ táwọn arò kó ti kú sálàyé mi tí lẹ́yìn ikú rẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ ta o ti ku. àwọn tí wọ́n wá kọ̀ yìí wọ́n ha ń gbà ayé rẹ̀ ìbára tí wọ́n náà fi gbé e kalẹ̀ ìwà ń lé ìwà ń dán mo rọ̀ pa àjọ mi yé ilé ẹ̀fẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá kó mẹ́wàá rẹ̀ jọ kò ní òun ni ń pè ní májẹ̀mú tuntun New Testament tí wọ́n bá ní Old Testament Tàórà mọ́ gbogbo òfin tí ń bẹ mọ́jẹ̀lẹ́dẹ̀ mọ́ṣe báyìí ẹ báyìí wọ́n ní àwọn òfin wọ́n ti yí padà wọ́n ti dẹ̀sìn ọlọ́run ní wà á táyé náà ìsá ní وجعلنا في قلوب الذين اتبعوه رحمة ورحمة أجوا معنا ọlọ́run ní àwọn tí wọ́n tẹ̀lé Ìsá alayhi salatu wassalam nígbà ayé a fi rọ́hìmà àánú àfisùnwọ̀n lẹ́mù àfirọ́fà àfisùnwọ̀n lẹ́mù méjèèjì àánú àti rọ́fà àti rọ́hìmà àánú ní jẹ́bẹ̀ẹ́ àánúnú ráfà ó kàn ju ti rahma lọ mọ̀rọ̀pá àjọ́ mi yẹ́ ọlọ́run láàbí sí wọn lẹ́mí tó bá lọ jẹ́ wípé wọ́n chéǹdì ẹ̀sìn anábíwá Ìsá alayhi salatu wa ẹnìkan ọba ti ní àánú tó àwọn Christian ìrọ̀gbẹ́ ẹjá dé yẹn ma ó níbi tí mo ń lọ wàrọ̀ àbá ní yàtà níbi dàdà ẹ̀wọ̀n ha ṣe ìgbàta ń káyà yà àgbàdo ọdún bí ọ̀rọ̀ àfàtà wàrọ̀ àṣìmà bàbá wa kàmà náà á fi ibi tàdà wáyé sí bẹ́ẹ̀ náà ni rọ̀ àbá ní yàtà ìbìtádà ẹ̀wà e ọ̀rọ̀ míì ni ọ̀rọ̀ ti bí n kí nítọ́lọ̀ fi ṣẹ́mi ti dúó sí ibi tá dúó lẹ́kan ọlọ́ni bákan náà òun ni tá ń pè ní rọ̀hàbàníyà rọ̀hàbàníyà àwọn àfáà ní ó lè jẹ́ sɛgbe rohobaa no ne alaa bi nti nhyɛlɔ sɔgbɛnro ahabaa ne yia wɔn ne kakpa yɛ wikpe kala ne bukata so bi saa adwam yɛ nlobi fada mɔda mùtòkpala yìí mi ti táwọn akábí ń pera àwọn lóbìnrin rere àwọn obìnrin burúkú. ǹjẹ́ fi táwọn kan láwọn ọ̀lọ́kọ táwọn kan láwọn ọ̀láyà kò sí ń tọ́ka àwọn pẹ̀lú obìn tó bá kí wọn ọmọ arọ́gbọ́n já sí i èyí ó dé ní àwọn ibi ọ̀dà àwọn ní urology wọn ò bá kún bẹ̀ tí ò bá dá àwọn ọkùnrin wọn àwọn ni ọba lùbẹ̀ pa ṣùgbọ́n wọ́n ń dọ́gbọ́n sí i bí gbogbo urinary tract wọn ni ó ti ní issue tó bá kí wọn máa dọ́gbọ́n sí ìṣètò ìwá ti fẹ́ pàdùgbò nílùú ẹgbọ́n mi yé ṣùgbọ́n ìgbà táà máa rọ́pọ̀lọpọ̀ wọn ń bẹ̀ ajẹ́ kí wọ́n ń dọ́gbọ́n sí ń dọ́gbọ́n sí à ìrùpẹ́ ẹgbọ́n mi yé pé àbá máa dọ́gbọ́n sí ní ìṣètò ó ti báyé wọn jẹ́ ọlọ́wọ́ bá ní rọ̀hàbàníyà mo fẹ́ di fadá ìní níyàwó mo fẹ́ di mọ̀ dá ìní lọ́ọ̀kọ́ àwọn wọn dálẹ̀ àdádá ìbítádà wà bídíà náà wọ́n dálẹ̀ fúnra wọn mo fẹ́ lọ máa kájọ sínú ilé kan ìní máa jáde sí gbòòrò àwọn wọn ní àwọn tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ nínú onísúfí wọ́n gbé lọ́dọ̀ wọn ẹ̀ẹ́dẹ̀ rí pé títí dòní ni wọ́n máa ń gbìyànjú àti ní camp tẹ́kì àwọn kan bẹ̀ lẹ́yìn church sínú camp lẹ́yìn church sínú camp wọ́n tó kọ́lé sínú àwọn ọbẹ̀ wọ́n ní báwọn èèyàn gbé ara rọ̀ níjà yẹn àwọn ni wọ́n dálẹ̀ má ńlá bẹ́tẹ̀ ààrẹ́dàn ṣe wá rí bẹ̀yìn àlàyé ìbẹ́kún ìṣọ̀ méjì àwọn náà tí wọ́n dáálẹ̀ èròǹgbà wọn ni ìbìtẹ̀gọ́ á ìdàn àrìnlá wọ́n láwọn wáyọ̀ náà lọ ṣàgbọ́mìyọ́ èròǹgbà wọn ni kí àwọn fẹ́ fi wá ìyọ̀nà lọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé má kàtàbí náà hìm. àwọn ọlọ́run ọba ò padà ṣe lọ́ràn yàn lé wọn lórí ṣé bẹ́ẹ̀ ti ní ní tẹ́ẹ̀ fẹ́ẹ̀nù tẹ́ẹ̀ fẹ́ ṣe lọ́ràn yàn lé lórí asaction rẹ̀ fún ilá bẹ́tẹ̀rọ àrètọ̀wà nílá àwọn ọlọ́run ọba ò ní ṣe bẹ́ẹ̀ bí i ṣe pé afẹ́ kan a ti ní ìtumọ̀ méjì tí mo tún ṣe ó yàtọ̀ síra wọn ọlọ́run àwọn ọ̀hà hakọ̀rí àyà ti ìhà ẹ̀bá ń sọ bẹ́ẹ̀. hakọ̀rí àyà ti ìhà. ọlọ́run ni wọ́n mójútó bó sì yẹ kán mójútó ẹ̀kọ́ ńlá ni ọ̀ tó ọba ìdáǹkẹ̀ kan lẹ̀nú ẹ̀sìn ìparí òní ká ìtọ́lọ̀wọ́n bá ṣe lófin sóò tí ìṣẹ́tàn ni

ìtumọ̀ rẹ̀ ni wípé níbi tọ́lọ̀wọ́ bá ṣe lófin kìfáyà mẹ́mẹ́ wàgónìyà ẹ̀sìn ọlọ́run ní tó ṣe lófin ti tú ẹ̀ mẹ́dàdàdà mo rọ̀pá àjọ mi tó bá dáadáa lẹ̀ ipá rẹ̀ ò ní ká ṣe rí bí ẹ̀sìn ṣe wà yìí ẹ̀sìn níwọ̀n ó níwọ̀n lànà bí ó fi ní ká má mú ẹ̀sìn lè kókókó bẹ́yàn bá mẹ́sìn lè kòkòkò yóò borí ẹ̀ ẹwà máa di láwọ́lá àni àṣọ́kọ̀ alá ọmọtí tí ẹ bá ṣe pé kí máa ní àwọn èèyàn mi lá ṣe báyìí ìbá nìkan máa ṣe báyìí tó túmọ̀ sí gbogbo ọ̀nà yóò ti ara àwọn àdádálẹ̀ àsìkò táa wà ní náfìlà òru òní rákà mẹ́jọ sálámà mẹ́rin náà jẹ́ná mẹ́ta mẹ́ta lórí rákà kọ̀ọ̀kan adúgbẹ́ fọ́lọ̀ súnà ti pa ọgbà àwọn nǹkan yẹrẹ só sì jẹ́kù eh àwọn ìyẹ́ lọ́pọ̀ wọ́n ń ṣe kọ̀ọ̀pọ̀ mọ́ mi ti tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo mọ́ṣáláṣí wọn jẹ́ tó ra kàlẹ́ndà rẹ̀ ìgbàlódé wọ́n tó máa fáwọn èèyàn ọlọ́mọ ti sàánú wá ní à iní ń káwọn tí ń kankan kan tí ń bú súnà ẹ̀yìn ilẹ̀ ní súnà ti gbàjẹ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ lè sọ́ra rẹ̀ dọ́lọ́n ti wọ́n lè máa lọ́dọ̀ àwọn tí wọ́n àmà tí wọ́n ń ṣe àdádálẹ̀ ni àwọn tí wọ́n gbé kalẹ̀ gún òní ìyàn wọ́n kàfẹ́ àwọn èèyàn lè mà ní ẹbá sọ́fọ́n tó mọ̀ sí kan lọ bá ní wípé a fi àánú àánú àti kẹ́ abiṣẹ́ mi àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀dàkùn sáwà tá ń bẹ̀ ń bí sọmọlẹ́yìn ànábì Ìsá ni wá àbá ìsọmọlẹ́yìn ọmọlẹ́yìn rẹ̀ ni wá tó bá rí bẹ́ẹ̀ asáwà náà bùkátà sí kíkà láàánú torí kí ànábì ti wá ọ̀gá láàánú ṣe é mọ̀ wípé àti rọ́fà àti rọ́hàmà méjèèjì lọ́lọ́ ròyìn ànábì ọ̀dà bá ń kalà kọ́ díjá àkómọ̀rọ̀ sínú olómi àfòsèkóm àṣíṣún àlẹ́ yìí ó sàmà kalà kọ́ díjá kò tẹ́lẹ̀ bá kàkẹ́ ó jàrí ọlẹ́ òsì عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين مقتدرا بالمؤمنين رؤوف رأفة رحيم رحمة ajẹ́ pé sífà yẹn gẹ́gẹ́ sífà gbogbo àwọn ànábì ọlọ́run àṣetọ́ bàjọ́mọ lẹ́yìn ànábì ló ti tọ́ gbọ́dọ̀ já láàánú sí wọ̀ yìí láàánú báyìí ìwọ́n náà wọra rẹ sọ́ọ̀ dájú sọ́kàn rẹ ò so wíkẹ́ẹ̀dì ẹ̀sì sára ẹ̀sìn o mùsùlùmí ò kí ń wíkẹ́ẹ̀dì ọ̀làánù ẹ máa wò àwọn àfáà máa ń sọ hadith kan wọ́n ní alhadithu limusalsalu bil awwaliya hadith tó ṣe pé bá àfáà kan bá fẹ́ kọ́ máa kọ́ kéwù rẹ̀ yóò ní hadith tó máa kọ́ lẹ́nu àfáà mi wọ́n wá ń wí wọ́n wá ń wí wọ́n wá ń wí tó fi wá lọ bẹ́ẹ̀ yóò ní hadith tó máa kọ́ lẹ́nu àfáà mi níjọ́ táwọn èèyàn bá délé kí ó tán fẹ́ kí ó ní tí wọ́n kọ́kọ́ kọ́ wọn ó ní arrahimuna yarhamuhum arrahman yarhamu man fil ardi ní tí wọ́n kọ́kọ́ kọ́ ní pé ìmọ̀lọ́fẹ́ wá kọ́ yóò rahman ni o àfi ìmọ̀ ń ṣàánú àwọn èèyàn ni o kìí ṣe tọ́ ma díẹ̀ tọ́ mọ̀ yàwọn èèyàn kó tọ́ láwọn èèyàn mọ́ sálámà sá ò lè dáhùn sálámà tó ní òkírùn lẹ́yìn ilé òkírùn lẹ́yìn ilé ẹlẹ́ẹ̀dìde kèfè nígbà tí mo rí mọ́kàbídíà márùn lára rẹ̀ mọ́kàbídíà mẹ́jọ ìmọ̀ ní òjì tí lára rẹ̀ àánú ni tá a bá ti ẹ̀wá rí tó kù díẹ̀ káàtó kí ikú díẹ̀ káàtó ọ̀nà wo lágbà correct ọ̀nà wo lágbà ṣe àtúnṣe a kì í fi ẹ̀tẹ́ẹ̀lẹ̀ ká lọ́mọ wo èyí ó ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn tí wọ́n bá jíṣẹ́ ọlọ́run sàmàrọ̀ awúhá hakọ̀rí ayá ti yá fàátà iná ládínà fàátà iná ládínà àbàmù nínú àjọ sí ẹ̀rí bó ti padà síbi فآتينا الذين آمنوا منهم فمنهم مهتدي وكثير منهم فاسقون فآتينا الذين آمنوا منهم ibi مهتدي nanu ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo tó yẹ kóró nínú wọn a fún wọn lẹ́sàn-án ẹ̀san gbígbọ́ lọ́wọ́ bá gbọ́n àsán ṣùgbọ́n àwa kẹsí ìrùn ó tún fi kẹsí ìrùn síbi yùn náà tó bá ti débi ọ̀rọ̀ pòkí ọ̀rọ̀ pàmìyàn ṣe tọ́lọ̀ kẹsí ìrùn ní máa fi síbẹ̀ áyà tókè wọ́n náà wáyà ta kàtán lókè áyà wá kẹsí ìrùn mínú fásitì àwọn tí wọ́n pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nínú wa fásikù ni wọ́n ẹni tó jáde kúrò níbi títẹ̀lé tọ́lọ tí wọ́n ní tẹ̀rí bá fọ́lọ́ tí wọ́n gbà fọ́lọ́ ẹlòmíì bá tiẹ̀ ó di kèfèrí yányá ẹlòmíì bá tiẹ̀ ó di ààrẹ ṣẹ̀yọ̀ gbélá fún ti rómi yọ ẹ̀ṣẹ̀ lòun rí yọ̀ ǹtẹ̀ ń parọ́ ń jalè ń tajẹ́tẹ́ kò jìnà sí ṣìnà gbogbo aburú ó di wọ̀ ọlọ́run rẹ̀ wọ́n fẹ́ gba short cut àwọn èèyàn sì fẹ́ gba short cut wọ́n sì ń jáàmù wọ́n tó fi short cut ilẹ̀ ẹ̀ máa yé wọn náà ti mọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti jáàmù ní àti ṣe shortcut jáàmù kò sẹ́ni tí ó sọ pé àfitọ́ ọ̀bá láwọn ọ̀rẹ́ tí wọ́n máa fẹ́ gba shortcut ní gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì nìsí káàbọ̀ ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjáwọ́ torí àwọn tí bá ti fẹ́ gbẹ̀bú wọn ò ní bọ́nu gbèsè wọn mọ̀ jẹ gbèsè lera wọn torí wọn ìfẹ́ jáwọ́ kàmọ́ tàtà tàmọ́ tútù kàmọ́ watch lóru coin ti lọ <laughs> yóò wá ní àárọ̀ yóò gbé rẹ́ẹ̀dì wá èmi ọ̀fẹ́ bí ó ti máa ṣe ó ìdí mo mọ̀ mi lẹ́mọ̀ sọ èyí tó bá gbọ́ kó tó bá mi tí mo ṣe ń jò ẹ̀rì pé mo ti sọ̀rọ̀ mo tó tún sọ nísìn ìdí mo mọ̀ mọ́ ń bẹ̀rẹ̀ gbèsè ọ̀pá ọ̀ bí ó ṣe bí ó ṣe yóò hàn ọ́ lé mọ́ aláìlójútì aláìlójútì wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mílíọ̀n gbọ́kẹ̀ di five million lẹ́ẹ̀kan náà àà ah, ah. kí lè yàn ń tà tí mo fi dì bẹ́ẹ̀ ọ̀dà ten million ó sì di five hundred thousand èyí náà wò ẹja kù irú òwò wò mí láàrin wákàtí méjì sí mẹ́ta náà ni ó lálẹ́ ó lè lo òkè ìgbà tó bá dùn yóò di fáwọn àwọn olóòsì bí èyàn ọgọ́rùn bá wá ta wọ́n make pé èyàn bíi mẹ́wàá olówó tẹ́ẹ̀mọ̀ wípé ó náà ní lágbájá ń ṣe tó náà ó ti ra ilé ó ti ra mọ́tò wọ́n wà máa fi ẹ̀yìn bíi 90 wọ́n máa fi mẹ́wàá sanwó ọ̀yọ́ wọ́n tètè máa tọ́ gbajúmọ̀ síbẹ̀ sí ó jẹ́ ní ó legit ẹnu burúkú wọlé tí wọ́n jọ jẹ́ legit ó jẹ́ ní ó yóò telegram ló ti sí yóò gíní sí now your problem be that ẹ̀dàkùn torí tọ́lọ́run fàájá iná ìlàdínà ámànù mínú ajẹ́rọ̀ ọ̀hún fàájá iná ìlàdínà ámànù وكثير منهم فاسقون سألي يا مجوه الله أكبر الخروج عن الطاعة طاعة méjì طاعة tọ́lọ̀ àti tọ́ àìní tọ́lọ̀ ńlá gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dàkùn ẹgbọ́n tí mo fẹ́ sọ ìdáadà lójú ẹ̀yẹmọ́ kéèkéé ẹgbọ́n dáadáa ò torí pírọ́blẹ̀mù tẹ́ nínú ó lè tẹ̀lé tọ́lọ́hun tó o bá ti tẹ̀lé àwọn tọ́lọ́hun ní àtẹ̀lé o ẹwọ ọlọ́wọ̀ ma ń yóò tẹ ẹ̀rọ síwọ́lá fọ́kọ̀dà tọ́ ẹni ó bá ti tẹ̀lé ànábì tó tẹ̀lé ránṣẹ́ ó ti tẹ̀lé Ọlọ́hun gbogbo àwọn tó lọ ń pàṣẹ ti tẹ̀lé wọn tó o ti tẹ̀lé wọn ò tẹ̀lé sáà ń gbọ́ mi hmm. tó o ya arúfin ní ọ̀dà ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí a ń tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ sọ pé nǹkan báyọ̀ gbọ́dọ̀ ṣe tó o bá ilé ń ṣe òun takò fún ọlọ́run àyàfi tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ní ń tẹ́ni ẹ̀ pàṣẹ rẹ̀ lọ ọmọ tó bá fẹ́ lálùbáríkà tó bá fẹ́ lọ́là ìyí máa ń tẹríba fún àṣẹ tọ́gà rẹ̀ bá pààyàn bẹ́ẹ̀ lòbí bẹ́ẹ̀ rí kíni òbí wàbí lè wà lè dá yìí nìí ìsàn ẹjẹ́ sáré fi kẹta ṣàlàyé fún wa ǹjẹ́ yìí jẹ́ mọ̀ wípé ń gba wọn bí anábì léèrè wípé ta ló dáa jù kí n kọ́kọ́ máa ṣe dáadáa sí ó ní màmá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá ní bàbá rẹ̀ àwọn àfá àjọ pé kìí ṣe bí tọ́ àwọ̀ ṣùgbọ́n tó bá dìbí tọ́wà tọ́wà bàbá ṣáájú wọ́n lè lọ́kẹ́ màmá mi pàṣẹ bàbá mi pàṣẹ bàbá ẹ̀ ni ó pàṣẹ fún màmá ẹ̀ náà ìrìnkọ́ àjọ mi gbogbo ọmọ tí ì bá tẹ̀ láṣẹ òbí ẹ̀ indies òbí ọlọ́run ni o gbogbo ọmọ tí kì í bá tẹ̀ lẹ́yìn tí ń kọ lẹ́kọ̀ọ́ indies òbí ọlọ́run ni o fásikù ni ẹ o fásikù fíṣkù yẹn kàn ní lẹ́fù ni o.

ọ̀pọ̀lọpọ̀ nínú mọ́wà lára àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀yà fásì kí o torí mọ̀ ní lọ́la mọ́ta ọ̀nkọ̀lẹ̀ ìgbádùn tí bí n ti ráyì fún mama wa hùn jahannam ọlọ́n láwà mẹ́ ọlọ́n fi aṣẹ́kùn yẹ dáadáa fọ́rọ̀ rẹ̀ yẹ wa yá Yeah.